A ń kà sétí gbọ́ yín Sura al-istifta ti mirza gulam ahmadu tó ní Allah kalẹ̀ fún òun lẹ́yìn Quran fún ìjọ amadiya tí Sura náà sì jẹ́ Sura ẹyọ kan láàrin àìmọye Sura. tó kílèmù pé Allah sọ̀kalẹ̀ fún òun. ok atúnfẹ́ tẹ̀wájú lórí súra àlèsìftà náà ni o láti ń kà lọ́wọ́ o ibi tá a kà dérè tí mo ok ibi tí mo kà yudhihiruka Allahu wa yuthni alayka. Aya mi, laulaka lama khalakutu li afulak. Aya mi, ud'uni astajibu lakum tarjamatu li farisi. Aliyadu yaduka wa du'ahu du'ahuka. wàtàrọ́hùmù mínà lọ àyà míì wáàkì àtúzálízálà wáàkì àtúzálízálà àyà míì. afati diyaru mahaluha wa maqamaha tẹ̀síbáhùnhá rọ́ọ́dífà káyì tẹ̀rìjámátù lè fàrìsì wata wataa alulọi martan okwuru idd weg ati aamusa alat yam robi akiriaaayam ahaalọụ ahaaulọhụ ìlà wákìtì mùsàmá àyàmí tàrọ́ násúrọ́ ní àjíbá tàrọ́ násúrọ́ àjíbá àyàmí. ويقرون على الأذقان ربنا أوكي ويقرون على الأذقان àyà rọba na. igifiri lana na inna kunna ya àyà míì ya nabiyallahi kuntu la ka. Allahu akbar Allahu akbar ah ok. ẹ ma jẹ́ Akanju, àwọn àwọn àyà rẹ̀ kan ó ń ṣe mí gàlègàlè àmọ́ àníkánjú á tẹ̀lé ìlànà tá a gbé kalẹ̀ nígbà bá kà tán á wà analyse ẹ̀ so ntọ́pọ̀lọpọ̀ òmọ̀túmọ̀ rẹ̀ yẹn á tú bí n bá lè tú gbogbo ẹ̀ tán fún ètò yìí ntù tí ó wọ bí ìlàjì tàbí àlàyé tí màá ṣe lórí rẹ̀ yóò wọ ìlàjì ẹ̀ torí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó dá sí wípé àwọn ọ̀rọ̀ kan jakujaku báyìí ni. nítorí náà ẹ̀já tún tẹ̀ wájú nínú súra àlìsìftà ti gulam ahmadu tó ní ọlọ́run sọ̀kalẹ̀ lẹ́yìn àlùkùránì fún ìjọ amadiya láàrin àwọn súra míì aya míì látẹ̀fìrí bá àlẹ́kàlì yàwó máa ìyẹ́gífìrù lọ́ọ̀làkùn áyàmí wàhùwà àrèhámùrọ́hìmí áyàmí tàlátọ́fùbìnàs wàtàrọ́hám àlẹ́yìn wàtàrọ́hám àlẹ́yìn áyàmí àǹtàfíhìm bìmánzílàtì múùsẹ́ áyàmí yati alayka zamanu ka zamani kàmífìlì zamani muse ayami inna arisalina ilayka inna arisalina ilayka rasula shahidani alaykum kama arisalina ila firiauna rasula ayami tarjamatul hindi nazalamina samai labanu kẹsírọ̀tún hafilú ayami inni àsárituka waktarak waktaratuk waktarituka waktarituka waktarituka tẹ́rìjámátò lèyí dí àártù lákà hayatan tayyibatan àyà mi Allahu khairu min kulli shay'in àyà mi. indi asanatun iya khairu min jabalin àyà mi tarjamatul hindi alayka salamu kathirun minni alayka salamun kathirun minni ayami inna a'tainaka likawthar ayami inna allaha ma'a alladhina ihtadaw walladhina hum sadiqun ayami inna allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun ayami arada allahu ànyẹ̀bù àsákà mọ̀kọ́ ọmọ. àròdà lọ́hù ànyẹ̀bù àsákà mọ̀kọ́ ọmọ mahamuda. ترجمة الهندي ستظهر آيتان آية مين وامتازوا اليوم أيها المجرمون آية مين yàkádólé baruku yàkọ́tọ̀fù abúsọ́ràhùn táyà míì hádà lẹ́dí kúntùm bìhí tàṣájìlún táyà míì yá ahamadu fadotira matu ala táyà ayami kalamu àfùsọ́àtù min laduni rabbin karim tarjamatu lifarisi inna fi kalamika shay'un la dakhala fihi lishu'ara aya mi rabbi allimuni ma huwa khairun indaka ya'simuka allahu min al-aduwi wa yastu min al-aduwi abi min al-ada wàyẹ́sù bìkúlì máa ń sàtọ́ ayàmí báraza máa ń dàhùn mìíràn rèmá ayàmí sàókùbẹ̀rùhù sàókùbẹ̀rùhù fìlẹ̀ àkìr ẹ̀ sàókùbẹ̀rùhù fi àkìr lìwákìtì ayàmí ìnáka lásìkà alàlẹ̀ hàkì ayàmí. inna Allaha rahufun rahim àyà míì inna inna inna. inna àlálínàlákà inna hadid. inna alanna kale hadide aya mi inni ma ali afuwaji ayatika bagitatan ayatika bagitatan aya mi inni ma arrasul ujibu inni ma arrasul page ninety six ládé yẹn o page ninety six ládé yẹn a sì lọ sí page ninety seven ah ọ̀pẹ́ o a kà tán lónìí ìnímọ̀ rasul kò jíìbù wà okú tí. Ojibu okuti wa wusi ibe wa mi wakọ ọlụ analaki hada aya mi kuli huwa lọhu aji ibe aya ja ani ilun wa akataru wa adaru usubi ahu wa ashar aya mi inna wada lọhi ata. àyà míì wàrọ́kálà wàrọ́ká àyà míì fàtúbé lèmọ́ ń wà jádà wàrọ̀ ha àyà míì àlè àmúrọ́dù tàṣà tàbí tùṣà wà nùfúùs. àlè àmúrọ́dù ofutiru, àkúmù òfutiru wàásùm àyà mi wàlá ní abúrọ́hù lè àrídọ̀ ìlàlíwákìtì lè màálùm àyà mi wàájí alùlákà àníwára lẹ́kùdùm àníwára lẹ́kọ̀dùm àyà mi. wa ukọsiduka wa arum wa akisuduka wa akisuduka wa arum ayami wa utika wa utika ma yadum ayami inna narisale inna narisule arido ha mini atirọfiya ayami. wanakọlu ìlàlímọ̀kọ́ bìrì tàbí wanukilu ìlàlímọ̀kọ́ bìrì ayàmí zọ́fàrà mínà zúfúrú mínà lọ wàfátìhùn mubin iná rọ̀bí kọ̀wíyún kọ̀dírírún ayàmí innahu kọ̀wíyún azizun ayami hálà gádàbùwù hálà gádàbùwù àlàlẹ̀ àrídì àyàmí ìní sọ́ọ̀dìkùn wàṣàyẹ̀ṣẹ̀ hádùlọ́hùlì tẹ̀rìjámátùlì ìndí ìnáná yàrọ̀bànà àlẹ́ àzálí àlẹ́ abádí akhadan lè sàlásílì akhadan lisalasil ayami dọ́kọ́tílé àrídù bímá rọ́hùbát ayami rọ́bì ìní màgìlúbù fàǹtẹ́sìr fàǹtẹ́sìr ayami fasọ̀hákọ̀hùm tẹ̀síkọ́ fasọ̀hákọ̀hùm tẹ̀síkọ́ ayami tẹ̀rìjẹ́mátòlè ń قوم بعدوا من طريق لحياة الإنسانية قوم بعدوا من طريق لحياة الإنسانية أيامي إنما أمرك إذا أردت شيئا أن تقول له كن فيكون أيامي tàrìjámátù lè ń dí lámàkúntù lámàkúntà tẹ́dẹ́kúlù fi manzili marratan bada marra fanzur halimatọ́ra saha burahama awula hmm. ayami. inna àmọ́tànà àríbàtà àṣírọ́ dàwábán iná iná àmátínà àríbàtà àṣírọ́ dàwábá àyàmí zálíkà bímá àṣọ wàkánú yàtàdúùn tàrìjámátù lè fàárì sí innama làlìjáhìlì jahannam ayàmí fa inna lìjáhìlà kọ́là àǹtẹ̀kúnà làhú àákébàtò lè kọ́ eré ayàmí hasọ́là lí àlèfàtìwù ayàmí hasọ́là lí àlèbọ́líba ayàmí inni umiritu mina rahman fatuni inni fatuni inni himar rahman inni himar rahman aya mi inni la ajidu riha yusuf laula an tufannidun aya alamtara kaifa fa'ala rabbuka bi ashabil fil aya mi alamuyeji alamuyeji alikaidahum fi tadlil aya mi inna afauna anka aya mi. àti dé page ninety seven báyìí nàkọ́dínà sọ́rọ̀ àkómù lọ́hù bíbádìrín wà á ń tún àdílà ayàmí wàkọ́ọ̀lù ìnìhàdà ìlàkìtìlákọ̀ ayàmí kúláukánà mínìndínlẹ́rì láhì làwàjártún fìhì ìkìtìláfàn kẹsìrọ̀ ayàmí kúl ìndí ṣahádà tùmínà lọ́ọ̀. Fahali, antum mu'minun aya mi yati ti kọmarule ambiya aya wa amuruka banati wa amuruka banati. wà á múrúkà bànáàtì àyà mi wàmtazul yawma ayúwàlẹ̀ mujrimun tàrìjámàtù lè hindi takọ uzalizalatu fatashuddu fatashudda kulla shidda watajal aridi sáfìlà ha àyà mi hádà lẹ́bí kúntùn bìí tẹ́sítàjìlún àyà mi ìní òháfíìlù kúlà máa ń fi dàrí sẹ̀fínàtàn wàsàkínà àyà mi ìní màákà wà má àhálíkà àyà mi ùrídù má tùrídùn àyà mi alihamdulilayi alẹ́dẹ́ jẹ́ alalakum sihirọ́ alihamdulilayi lẹ́dí ja'ala lakum sihra wa nasab aya mi alihamdulilayi alẹ́dí adhiaba anil hazan aya mi wa atani ma lam yut ma lam yuta ahadun minal alamin aya mi yasin innaka laminal mursalin yasin aya innaka laminali mursalin ayamin alasirọtin mustaqim ayamin tanzilali azizi rahim ayamin arọtu ani astaklifa fakalaktu adama ayamin. yuhyi diina wàyùkímù ṣẹ̀rí à tàríjámátò lè fàárì sí ìdájá à zamanu sulitọ́ọ̀nì haddada ìsìlámà lè mùsùlùmí ayàmí iná sàmáwá ti wà láàrídọ̀ kánà tààrọ́ tí kọ́ fàfàtàkọ́ náà hùmá ayàmí iná zàlẹ̀ àríṣì yẹ̀dẹ̀ àwọn ká àyà mi wàlá nábùkílákà mínàlè màkzùyàtì mínàlè màkzùyàtì wàlá nábùkílákà mínàlè màkzùyàtì zikirọ àyà mi kúl mi àdùrọ̀ bíkà wàlá nábùkílákà mínàlè màkzùyàtì ṣẹ́yí aya míì tẹ̀rẹ̀jámátò lè ń di kúlítù kọ́láti àyámù hayátúkì kọ́láti àyámù hayátúkì wàyáwọ́mọ̀ ìdín nazulu sakina nazulu tazulu sakinatu min minalikulub tazulu sakina minalikulub aya míì. wàyẹ́díhàrù amúrúní àjíb bàdà amúrúní àjíb wà áyà bàdà áyà summa bàdà